إنها رجال الديار ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير كلامي كلام الله وصر الهدي لمحمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أما بعد أمة الإسلام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه نيني كدو يندلون الله أتسواجو láti ibi tí a bá tẹ̀sí ìdé ní àná èyí ni sọ́tọ̀ káf abẹ́rẹ̀ láti àyà 19 lénìí àmọ́ bí àyà méjì lágbára ọlọ́run tọ́lọ̀ الله الله سبحانه وتعالى أسقي فكذلك بعثناهم ليتساءلوا بينهم أعوذ بالله من الشيطان الرجيم وكذلك wa nípa àwọn asáàbìlìkáf wípé àwọn asáàbìlìkáf ní ináhùn fitiyatun amanu bi rabbihim wa zidnahum huda ọ̀dọ́ ni wọ́n táwọn jẹ́ design láti lè ṣe títọ́ lọ́wọ́ ọba wọ́n bẹ́ sí ọlọ́wọ́ ọba ọba làwọn fẹ́ sìn wọ́n dẹ̀ dúró ti Allah subhanahu wa ta'ala ibẹ̀ ni wọ́n ti lọ gbèrò bọ́ ọba wípé àwọn kan tí ń bẹ́nu dú yóò wọ́n dá ṣe ni wọ́n pè wọ́n ọba àlú wọn ó bá wọn sọ̀rọ̀ pé kí ló mú yín jáwà wọ́n ní àwọn ní pé táwọn ṣe yìí àwọn aráàlú àwọn ti kọjá Allah subhanahu wa ta'ala òṣòfin kankan kalẹ̀ mẹ́ nítòtà jù náà ní pé kọ́ bá gán tẹ̀ láwọn láti lè ṣe àwọn nǹkan tó tọ́ nǹkan tó yẹ káwọn náà jọ máa sin ọlọ́run ọba ọba ìkọ̀ jálẹ̀ pé à ẹ́ẹ̀tì máa tún pè mí tẹ́yìn bá tẹ́ ìtakútẹ́ lẹ́ ṣe fi ń akọ́rẹ̀ ìgbà ọ̀wá ní ṣe ọba yìí dí wọn lọ́wọ́ tó ní wọ́n ní sí ọlọ́run ọba ibẹ̀ ni wọ́n ti wọ problem ọba ní kọ́ ilé ọlọ́run wọn gbogbo àwọn kan ya ti kà síwájú débi pé àwọn asọ́rọ̀ kan wọ́n padà decide pé káwọn kó nínú ìlú káwọn lè máa sin ọlọ́run ọba mọ́mí ibẹ̀ ni wọ́n ti kọjá lọ síbi káà ọ̀gùn kan ìgbà wọ́n débi ọ̀gùn yìí wọ́n bí ọlọ́run ọba fún tó wọ̀ ọ́ وني ربنا آتنا من لدنك رحمة فأيئ لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك رحمة وأيئ لنا من أمرنا رشدا قد الله سبحانه وتعالى يقول الله بقصة نعمة kọ́dẹ̀ sàlámọ̀rí àwọn onírọ̀rùn kó fẹ́ àti kò gẹ́ ọlọ́run bá gbogbo tó dá padà kó ń sọ àlámọ̀rí onírọ̀rùn òun fi kẹ́ òun fi bá wọn bákan náà ọlọ́wọ́ bá ń sọ pé fọ̀dọ̀rọ̀dẹ̀nà àdà àzáàlìyìn fọ̀dọ̀rọ̀dẹ̀nà àdà ọlọ́run ni àwa fún wọn lóòrùn for long time serious tó gùn láwọn àṣàbì káàkiri wà ń bẹ́ ẹ̀rì ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala inú ayàtàwà kàlẹ̀ ní ibẹ̀ ni ọlọ́run ti ń sọ ń fa wọn pé àwọn yí o ẹ́ apadà gbé wọn dìde lẹ́yìn ìgbà tí wọ́n sun oorun ọgọ́rùn ọdún mẹ́ta àti mẹ́sàn-án 309 years òun ni a fi sùn ọ̀rọ̀ ni وكذلك بعثناهم ليتساءلوا بينهم وكذلك بعثناهم ليتساءلوا بينهم الله سبحانه وتعالى sọ pé báyìí la padà bí wọ́n dìde nígbàtí wọ́n sùn tán wọ́n sùn àlàzíkìrìlá alàdùá wọ́n jí ẹ́ sí inú àánú ọlọ́run la sínú pé ọlọ́run ọba ti kó wọn yọ ọ̀tá wọn ọba ní àti gbogbo àwọn aráàlú gbogbo wọn ti lògbà wọn ti lọ wọn ti kú gbogbo wọn ti lògbà wọn ti kú wọn ti lọ Allah subhanahu wa ta'ala ó àwọn wọ̀nyí o apadà gbé wọn dìde àtàwọn jí nínú ohun rẹpẹtẹ sẹ́ntí àbáṣọ́nà tàbí yé wa kó wọ́n sùn ní àtọ̀rẹ́bẹ̀nà àdáàmìhìn tìríkàtì ẹ̀sìn ní ìnà àdàdà ni wọ́n fi sùn ọdún tó kọjọ ọgọ́ mẹ́ta ọdún òun ni wọ́n fi sùn ọlọ́ni àwọn padà ìjọta tó wọ́n dìde fún tí wọ́n tún lè máa ṣe àwọn ìwádìí òdodo lọ́lọ́sọ pé وكذلك بعثناهم ليتساءلوا بينهم وكذلك بعثناهم ليتساءلوا بينهم tún láàrin ara wọn tún lè máa béèrè òdodo kí wọ́n lè máa fòdodo múlẹ̀ láàrin ara wọn Allah subhanahu wa ta'ala

ẹni ọ̀kan nínú wọn wọ́n sọ̀rọ̀ ní à ah, kamla bitsun ìgbà lẹ́fi sùn náà ọdún mélòó lẹ́fi sùn ah orúbẹ̀rẹ̀ yìí sẹ́rí pé ní táwọn èèyàn bá mọ̀ ó dáwọn dáwọn ọ̀kan قالوا لبثنا يوما أو بعض يوم lọ́pọ̀ sọ tó kílẹ̀ sí wọn kí wọ́n tó fi mọ̀ yóò ti sọ lọ́wọ́ wa ẹ̀rọ tó kí ìkẹba kílẹ̀ sí yẹn ní ọ̀tọ̀ pé à ah, nìkẹba yìí kílẹ̀ sí mi àwọn àbẹ̀pẹ̀ wà lọ́wọ́ ààrẹ̀ àmá kọ̀kọ́ sọ ni àwọn labisna yawman aw ba'da yawm alo èdè asọ̀rọ̀jọ́ kan àbíkọ́jọ́ pé ẹ́ ní tó kéré jọjọ́ kan lọ wọn lábí sùn fún òsẹ́ ní tẹ́kì sẹ́rẹ̀ tí ní ẹ̀bá sùn ọmọdé ń ṣẹlẹ̀ máa ẹni tó sùn òun ti sùn lọ owó ọmọ tó ń ṣẹlẹ̀ ìyẹn ni wọ́n lè sọ torí pé ẹni ẹni ó sùn kò mọ́ pírọ̀ tó fi sùn ìjọ́ míì èyí sùn bí ẹ́ 6 hours adẹ́bà wò pé bọ́yá òun tẹ́tẹ̀ sùn 3 minutes bí i sínú mọ̀fẹ́ gbẹ́lẹ̀ nígbàtí ó bá wà gọ́m ah yóò wà jọ lójú torí pé ẹni tó sùn mọ́ ibi tó wà ọlọ́mọdé kárí nira ẹni tára bá ní ọmọ pírọ̀ bí ìkẹsẹ̀kùn tó torí pé kò ní fi tára tára sùn tẹ́lẹ̀ amẹ́ni tó yọ kú ti sùn lọ kò mọ́ tó ṣẹlẹ̀ mọ́ tí wọ́n ní ọjọ́ ayé yìí ọjọ́ ayé nǹkan tó kúrú púpọ̀ mọ́ bí ṣe ń lọ yẹn tí ẹ bá ń lò pẹ̀lú àlàáfíà níjọ́ lásán ló kẹta oṣù kan ní pé ní ẹ yóò mọ̀ jẹ̀rẹ̀ lójúlọ mi yóò ó ti dé tí àwọn ènìyàn náà padà máa fọ̀ tó bá dà kẹ̀ àmà ẹni pé tọ́lọ̀ sọ pé ka annahum yawma yarawnaha lam yalbathu illa ashiyatan aw duhaha àwọn ènìyàn tó bá jọ́gbìn ní alkiyama ló jàbí pé bóyá wọn ò tẹ́ ló ìgbà kankan àbí ọ̀tọ̀ lo ìrọ̀lẹ́ àbí ọ̀lọ àárọ̀ kò tẹ́ tí ó gbé dìde nínú sàárè bí ó ṣe máa rí nìyẹn tó bá díjọ́ gbé ní àkẹyàmà á ń sábà ń flashback tí sáàtì ẹ̀ lórí ayé rí yes a máa ń fi ẹ ipe ka annahum yawma yarawnaha ìlà àṣíyàtà nígbà tí ẹ̀kàn lo ìrọ̀lẹ́ àwọ̀dọ̀ àhá àbọ́kàn lo àkókò péréte kan ní àárọ̀ ẹgbẹ́ ẹwọ tàwọn tó jọ kí wọ́n ya júgbà ẹwọ tí wọ́n padà mọ́ sọ nípa yáyé kátọ́tọ́ pé ní tó wà lójú oorun ẹni wà lójú oorun ní ẹ́ àwọn máa sọ pé kọlù làbísìnà yawman aw ba'da yawm قالوا لبثنا يوما أو بعض يوم ọjọ́ àti ẹlùgbà kíkàn a kàn lò ọjọ́ kan àbí in tí ó tẹ̀ tọ́jọ́ kan lálọ́ nígbàtọ̀ pé ẹ̀kan sọ pé àtàárọ̀ dìrọ̀lẹ́ kí a lọ pé tó ah, tẹ́ tó tó bẹ̀ ọlá ìpín ìgbàgbọ́ wa ń bẹ fún wọn wọ́n sọ pé qalu rabbukum a'lam bima labithtum قالوا ربكم أعلم بما يصفون فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة قبل بين wọ́n fi rílẹ̀ ipé ọlọ́run ọba yín ló ní ma ń parẹ̀ jù ẹ̀yẹ kan máa sọ judgment gbà nítẹ́bá ìlọ́sẹ̀lẹ̀ wọ́n ni ọdún sọ fún àwọn pé kọ́ọ̀lù ọgbọ̀kùn ọba tó dáyín ẹwù gbàgbọ́ ìgbàgbọ́ tí wọ́n sùn lé lórí náà tó jíbá ìṣẹ̀lẹ̀ burúkú ojú oorun ni tójú ayé ni tí ma ń kó gbàgbọ́ kò fẹ́dà tí ó wà dẹni tí ó máa ṣe mọ́ wájú ọlọ́run ọlọ́mọjọ́ onye ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم lọ́wọ́ ìgbàfẹ́ lò, ẹ́ òun ló ní máa ń pa gbogbo ẹ̀ wọ́n sì máa ilẹ̀ pé nígbàtí wọ́n ní bùkátà sí oúnjẹ, ẹmà níjọ́ mìí yóò mọ̀ wípé bá ń ṣe wà yìí alìmájíyàn fún kankan àwọn àtàwà ní ọkà ẹ̀ẹ́ tó jẹ́ àjàbọn ọya kẹ́ni fún ṣe nǹkan láti ìyẹ́ ló mú wọn sọ pé bábá àtò àjákùn ìdíwà ríkì fún mọ̀háàbí ilẹ̀ nàìjíríà Ibé ẹwà mẹ́nìkan ẹrẹ́nìkan sẹ́ sẹ́ o tí ọmọ ìyá ni ọjọ́ jẹ́ fìdí ìmẹ́rin ìkwọ̀tún fìdí ìmẹ́rin ọmọ ìyá wọn jọ jẹ́ nínú ìgbàgbọ́ náà wọn ò júra wọn lọ nídàbálà ìgbàgbọ́ lèlé tààsọ pé ẹnìkan lẹ́rú ẹnìkan ẹ́n tọ́ ọwá kú pétọ̀ ẹ̀sàgbé nìkan dìde ẹnìkọ̀ọ̀kan nínú wọn ló lè rọ́pò ló lè ṣiṣẹ́ yẹn bí wọ́n ti ní ọgbẹ́ nìkan wọ̀nyí àwọn onímọ̀ mọ́ wá pé iye ìgbà ní ìbẹ̀ bùkátà hajjẹ́tò dàríyà a ní bùkátà sí pé ẹran àwọn ikọ̀ báyìí iṣẹ́ bóyá àwọn méjì ní ẹjíkún wọn lọ àwọn mẹ́ta ní ẹjíkún wọn lọ a èyàn kan rọ́dá kọ́ lọ ṣe àwọn nǹkan yìí fún nǹkan àwùjọ ń jọ mi àwọn onímọ̀ mú wá pé níjọ́ mi ẹnìkan rí ó tó tí ẹ bá pín méjì ló dà nǹkan rú ìjọ́ mi èèyàn kan òtítọ́ ìjọ́ mi èèyàn méjì ìjọ́ mi èèyàn mẹ́ta lọ máa tó so dèdè ń tí iṣẹ́ pọ̀ kan bá ní bùkátà sí láti gbéyàn dìde ìwọ̀táwọn àfáàpìlìkà tí a fẹ́ ránṣẹ́ sílú wọn wọ́n rán ẹnìkan tí a mọ̀ wípé òun ló lè yanjú bùkátà tí a ti ń bá lọ tí a bá ju ẹnìkan lọ ó ṣeé kí nǹkan táwọn rò kọ́ làwọn bá fábá àkúrú Bàbá àjòrò àádọ́kùn bẹ̀rọ ìkọlù láàrin ìrìnlẹ̀ Nàìjíríà. Láàrín bí wà rí kíkún pẹ̀lú kí ni o pẹ̀lú owó slífà ti bẹ lọ́dọ̀ yín. Owó slífà ti bẹ lọ́dọ̀ yín tẹ́ mú dání tẹ́ fi wọ ibi gáà ibi ọ̀gùn tẹ́ wà yìí tọ́lọ̀ fi kùnrán lóòrùn fún 309 years ẹmú lọ̀lú yẹn kẹ́ni ẹnìkanú yí kó mú owó sífà yẹn kó mú lọ wárìkọ̀ òun là ń pè ní fíìdọ̀ owó sífà ti ń bẹ lọ́dọ̀ yíyẹn kẹ́ni yóò mú lọ àwọn onímọ̀ mọ̀ wá pé ẹ́ tí yẹn bá ń bóyẹ̀ yẹn ṣe ìrìn àjò kó mú àwọn ìpèsè tí ó tún máa fi

na ọwá sọ pé kó mú lọ ní ìlú dàtí inú ìlú tí wọ́n ti jáde wá tí wọ́n ti lé wọn jáde tó bá dínú ìlú yẹn kó wá wo ayyùhà agbàtọ̀ ààrùn àwọn mímọ̀ lórí ọ̀rọ̀ yẹn. oúnjẹ tó bá mọ́ jù oúnjẹ tó dáa ọjá àláàrí aflẹ́nì ó rẹ̀ tún jọ pé nǹkan yẹn ó lẹ́tọ̀ kí èèyàn jẹ bóyá wọ́n dú àbóyọ́ jẹ oúnjẹ tí wọ́n ò dú ẹran tí wọ́n ò dú fún òsà tí èsì nǹkan tẹ́ fi ń bẹ bọ́nù lú wọ́n ní ìyẹn wọ́n gbà lérò pẹ̀lú alka àtọ̀ ààmì فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه yóò ti bẹ̀ mú oúnjẹ wá fún yín tó bá padà rí oúnjẹ tó dá àwọn ará wá fún yín so kó mú owó sílífà tẹ́ ti ná tẹ́lẹ̀ tẹ́rẹ mú kó nù lú kó mú lọ torí bí ìǹkẹta wọn bí bí fún ní pé ọjọ́ kan làwọn sùn torí wọ́n bá bọ́dì àwọn bọ́dì tó dáa ní wọ́n bá ara wọn ó wà òkè wọ́n dẹ̀ rò pé kò sí ìkẹ́kọ́ tó sáwọn wọ́n rí pé ah, ápẹ́ntà wọn lò kò jọjọ́ kan lọ àbí ìlàjì ọjọ́ lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta ọlọ́pàá bá sọ àtàlá ní wọ́n sọ fún àwọn pé na lẹ́yìn ìgbà ni yóò wá mú àti bí tó owó yẹn ni yóò lè fi gbé oúnjẹ wá lè jẹ́ tọ́ lẹ́yìn ẹni wọ́n ń sọ ọ̀rọ̀ wo ní ẹni yẹn fẹ́ mú dání inú kẹjẹ́fẹ́ kó mú dání ní kí ni o wàlíyàtàlápọ̀ wàlá ìṣẹ̀rọ̀ nínú bíkùn àhàdà wàlíyàtàlápọ̀ wàlá ìṣẹ̀rọ̀ nínú bíkùn àhàdà ó ní wàlíyàtàlápọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni tí ẹni ó ní làákàì tó ní àánú àwọn èèyàn kìí sọ̀rọ̀ ọmọ ta ẹni bá gbé tọ́lọ́wọ̀n bá já ní ọgbọ̀dọ̀ rọ̀ ní rírọ̀ tí kìí ṣe ta gọ̀ ìyẹn máa ń ṣe sùúrù mẹ́ni gbogbo ẹ̀tọ́ rẹ̀ lọ fẹ́gbà tán wá sí kí ní wọ́n sọ ilé náà àgbè wọ́n yà tàlátọ̀ ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ anú ọ̀rọ̀ tó lẹ̀ ọ̀rọ̀ tó tútù ní kí ènìyàn máa sọ wọ́n ni tó bá ń sọ̀rọ̀ yìí bákanáà wala yush'iranna bikum ahada Ṣárí ẹni tó lọ yìí, ọgbọ̀rọ̀ jẹ́ ni tó yẹ pé yóò jẹ ẹni tí

nítorí pé akọ́fà rẹ̀ àṣọ síta àwọn ilẹ̀ ń bẹ àṣọ yanyanyanya báyìí káwọn èkó lè bá bíyá torí pé wọ́n ní ọwọ́ èdùn ní ká fi sábẹ́ aṣọ tọ́bọ̀ tó gbọ́bá tí ń sọ pé ẹ̀ẹ̀tún wo ìjọba ìlọ́mù tẹ́lúmẹ́lú lọ fi kí ẹ̀ sí adẹ̀lọ àwọn bùkátà kan pètò pèrò bí kìíní yóò ṣe ní bíyá náà ni àwọn onímọ̀ mú lábala ọ̀rọ̀ àwọn àṣọ́bìlìkà ọlọ́nkọ́ fún àlámọ̀rí wọn pamọ́ àwọn náà tó wọ́n ń sọ bẹ́lẹ̀ tí a fẹ́ gbé lọ pé ee mọ́ fún ẹnìkan lára pàmbẹ́ bíbá yìí o àmọ́ nǹkan tẹ́nìyàn gbé owó tí wọ́n ná ní ọgọ́rùn ọdún mẹ́ta dìán ní Nàìjíríà yìí sẹ́mẹ́ pé èyí wù ti jìnà jù owó 50 years kẹ́nì kan débì kẹ́nìjì kó mú kọ́bọ̀ tọ́rọ àwọn ẹ́pìnì gbogbo ó ti ẹ̀nà láìjọ́ kọ́ apò jáde dání wọ́n gbogbo ayéjọ́ tàà ń sọ yìí náà kò tí kọjá 60 years àwọn àmì 300 years ó tún lé lẹ́yìn ìgbà yẹn ni wọ́n tẹ́jọ wá gbé owó ayé ìjọ́ wọn wá gbé wọn fi rẹ́yàn ṣẹ́ ẹ̀dí pé nǹkan bẹ̀mẹ̀ nígbà wó dé ibi tí a ti rán wọn ṣẹ́ ẹ́ ẹniyàn yóò jáde wèrè làwọn ẹjẹ́ kan pè sígbà ẹmẹ́ta lọ́rùn eléyìí ìyá rẹ̀ ó bá kò mọ̀ wọ́n mọ́ torí pé sẹ́ńtírì ti lọ rẹpẹtẹ àwọn kan ti lọ àwọn kan ti gbá àwọn kan ti lọ àwọn kan ti gbá àwọn kan ti lọ àwọn kan ti gbá ìyẹn ló fi á sọ pé a ah, ìwọ́ ìwò ni wọ́n ti wá ah, ó ní ọwá dákọ̀ ọba táwọn jọ lùgbà ẹ́ ibẹ̀ ni wọ́n padà lórí pọ́ padà lórí pọ́tẹ̀ fún ọba tó wà lórí fíìdì àti rẹ́nìkan o àmọ́bára náà ilẹ̀ ti jẹ́ ọba tí ń dápọ̀ ní fún èsì bí ẹ̀yìn yìí tí ọba ẹ̀dì lùgbà kọjá ní lórí wọ́n ní òkè ìgbà owó ní okóòlù onílámẹ́rẹ̀mù ìrántí ní kọ́dà pé nǹkan ti ṣe ní kẹ́nìkan fẹ́ dápọ̀ ní ṣe kọ́ dápọ̀ ní tó wà lórí oyè ní Nàìjíríà ní sírí ọ̀rẹ́ EFCC ẹgbẹ́ tó kọ rẹ̀ tó dápọ̀ bóyá àwọn èdè sórúkọ ẹ̀dọ́mọ́ kí ló ń rí Ah, ọ̀rọ̀ rẹ̀ nìsọ̀ àti mẹ́bí táwọ̀ sí lẹ́sẹ̀ lọ fi ẹ̀rọgbẹ́ ọ̀rọ̀ tó bá ti lé olórí náà là sọ fún tí ó ti pé ọkùnrin yóò tó wá lọ wọ́n sọ̀rọ̀ kan wípé iná hóm bí i yẹ̀dáàrù àlẹ́ìkùn

nǹkan tó kù tí ó ṣe fún ẹni pé yàrùjùmúkùn wọ́n lẹ̀ lókò ni ó áwùyọ̀ ẹ̀rùkùn fi láti rìn àbí kí wọ́n dáyé sí bí òsà kí wọ́n dáyé padà tẹ́mọ́ padà sí òsà wọ́n sọ fún ara wọn pé ẹni tẹ́ ti múrí bọ́tẹ̀ sí òsà mọ́ tẹ́ dó ti tọ́lọ́run ra ẹ́ tẹ́ bá padà ń sin òsà lẹ́yìn ìgbà tẹ́ ti tẹ̀sùn wọn lẹ̀ wà láàrín ẹ̀yìn jèrè mọ́ láìláì tẹ́ bá padà sí lóòsà ẹwọ́n táwọn bára wọn sọ àbí kẹ́dìmọ̀tò tàfí alìwọ̀láwọ̀ ìbára tí ẹ bá kú ní ìrànlẹ̀ yẹ́ mọ́ ń kú tẹ́yẹnyẹ́ ni ò ní kú pàṣíálì ìgbẹ̀ tí ẹ bá tún adúlè máa lọ adúlè bá wọn ṣe

gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe padà rí wọn torí pé àwọn èèyàn padà rí wọn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó jẹ́ pé wọ́n rí wọn nítorí àwọn ìdí pàtàkì ni kí ni dínà ọlọ́run pé wàtàlá subhanahu wa ta'ala tó sọ pé òun tí káwọn èèyàn rí wọn káwọn èèyàn ọmọ ibi tí wọ́n wà ní ya'lamu anna wa'da Allahi haqq kí wọ́n lè mọ̀ pé àdéhùn Allah subhanahu wa ta'ala yẹn òdodo ni gbogbo tí Allah subhanahu wa ta'ala bá wọn sàdéhùn òdodo lọ́lọ́wọ́ bá wọn sàdéhùn nìkan yóò tẹ wà lọ bá dá sí bọ́ bá lọ sí bó ṣe lọ tó àwọn ń bọ̀ الله سبحانه وتعالى هو وإن الساعة لا ريب فيها وإن الساعة لا ريب فيها وأن الساعة لا ريب فيها دلت القيامة كسية نجمة القيامة فوق بلا شك كسية نجمة يقول القيامة يو كون لما القيامة مو وكي كنو جي كنو يليتي القيامة كلهم أصحاب الكار ọlọ́run ọba ó fi àwọn àṣábìká okùn wọn lórun fún nǹkan bí 309 years ni ó ti wà níjú oorun ọlọ́run wá padà gbé wọn jìde wọ́n padà di ẹni tó tún jí padà lẹ́yìn oorun ọgọ́rùn ọdún mẹ́ta náà ẹni kọ̀ọ̀kan náà tó bá wọ sàárì rẹ̀ ó bá ṣe wùlìwúlì pẹ́ tó ń bẹ̀ ọba tó gbé àṣábìká sì dìde tó táwọn jí lójú oorun tí wọ́n jẹ́ tí wọ́n mú fún complete 309 years ó lè gbókù dìde tí ó dẹ̀lẹ̀ ní Allah subhanahu wa ta'ala lọ́lọ́bà Allah subhanahu wa ta'ala sọ pé ní kẹta torí ẹ̀gbí wọn dìde ní àbí tó ra torí ẹ̀gbí káwọn èèyàn mọ̀ ike sáàtà láàrọ̀ ìgbà fi hà kí wọ́n lè mọ̀ ìpàdé wọn lọ́wọ́ ọba tó sì lórí ẹ̀mí kọ̀ọ̀kan òdodo ni o bákan náà ẹ̀rì alkiyama yẹn òdodo ni alkiyama yẹn kò sí èméjì mẹ́ láàmà hàn yóò ṣẹlẹ̀ ní ọlọ́fẹ́ fi alkiyama ó fẹ́ fi hàn tí ọlọ́bàá Allah subhanahu wa ta'ala tó dẹ̀ ní kí nǹkan yóò ṣẹlẹ̀ sí wọn ó padà bí wọn dìde ó jẹ́ evidence to clear lórí pé ìjọ́gbìnlẹ̀ alkiyama nǹkan tí ọ̀rọ̀ ọ̀run ní ìjọ́ tí Allah subhanahu wa ta'ala tó máa gbí gbogbo ẹ̀dá dìde ni ẹwàrẹ́ ni kí wọ́n lọ kí ọlọ́wọ́ àwọn èèyàn yìí wọ́n ń pè ní dapsusu òun ni wọ́n ń pè dapsusu òun ló kọ tí wọ́n ń pè

ẹni tí wọ́n gbé lọ ní sáàpẹ̀ yìí òun rẹ́ni tó jọ mọ́ nínú gbogbo àwọn aráàlú ó ah, gbogbo nǹkan ti change òun rẹ́ni kankan tó bí tí ń sọ̀rọ̀ gan wọ́n ń sọ sọ pé ah, eléyìí ti ya òrè o eléyìí ò gbádùn normal nǹkan yóò normal mọ́ ìyẹn ni àwọn bá sọ pé ókè kí ló àwọn owó lẹ́wájọ olùgbà àbí nígbà tó pé ọba lágbájá ibẹ̀ làwọn ti mọ̀ pé ẹni yóò ṣe ara ìbíbà wọ́n padà mú lọ sí ọ̀dọ̀ba ní ẹ̀ nígbà tó tọ́dọ̀ba wọ́n ní ọba yẹn jẹ́ mùsùlùmí ẹwọ kèfè lọ́wà nípò tẹ́lẹ̀ àmìlì tí ó padà lọ bá kò ti wà lórí ẹ̀sìn tàwí ìgbà tó wà lórí ẹ̀sìn tàwí wọ́n ní yíò jì ma inú rẹ̀ dùn ó bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ inú rẹ̀ dùn ó padà wá bá lọ sí ibi tí àwọn èèyàn wà Allah subhanahu wa ta'ala o jẹ́ wa láti ka jẹ́ káwà ní nigba nígbàtí fìtínà bá dé ẹni bá ń sin lọ́n yóò kó fìtínà lórí ẹ̀sìn o le lè jẹ́ níbi látọ̀dọ̀ ẹni tó súnmọ́ àbí látọ̀dọ̀ ẹni tó jìnà ó lè jẹ́ látọ̀dọ̀ olórí àbíkọ́jọ́ látọ̀dọ̀ ẹlẹ́mù ó ni àbílédè ni ó lè jẹ́ látọ̀dọ̀ ẹni ó ń láti jó orú àwọn asáàbìríkà àwọn ọ̀dọ́ yìí jó lórí ẹ̀sìn tọ́lọ́wọ́ba ọlọ́run náà lẹ́ kún wọn lọ́wọ́ ọlọ́run jẹ́ kí wọn ọlọ́run wá fún wọn láti yọrí ṣe ìgbà tí wọ́n padà dé ọba tó wá bá wọn lọ àtàwọn ilẹ̀ wa rẹ̀ àtàwọn aráàlú mi ọba wọn lọ síbẹ̀ nígbà tó dé àyè yẹn wọ́n padà jáde sí àwọn ènìyàn dì mara wọn wọ́n kí wọn wọ́n ṣe gbogbo ẹ̀ lẹ́yìn ìgbà yẹn Allah ọlọ́run wá sọ fún wa pé yìí ọ̀rọ̀ wọn di fàǹfà láàrin ara wọn ẹ́ àwọn kan sọ ní tó correct àwọn kan sọ ní tó correct àwọn kan sọ ń pàṣẹ rẹ àwọn yìí báyìí wọ́n ti jẹ́ iye báyìí ni wọ́n iye báyìí kan ni wọ́n ná ọ̀rọ̀ pọ̀ lè jọ pé wọ́n sọ láàrin ara wọn ọlọ́run àbá sọ àtàrà sọ pé fàkọ́ọ̀lù náà àléhìn bù ní àná aláṣọ́nà tààdà ọwọ́ ní àwọn kan sọ pé ẹ bóò ní káyẹ ṣe wọ́n ẹ́ ọ̀rọ̀ di sanfà pé bóò láwọn ti sòkú wọn agẹ́ni ẹkọ́ wọn lọ ní agẹ́ni ẹ̀fẹ́ sílẹ̀ àwọn kan sọ́lá yípa pé òkè ẹ jẹ́ kí a mọ̀ nǹkan sí ẹnu ọ̀nà wọn ká mọ̀ sí dáwọn mà ṣẹwárí àwọn àmùtàǹdí àwọn tí ó yẹ kó wọ́n lè mú ọ̀rọ̀ ṣẹ àwọn là ń tí ń bẹ nínú sọ̀rọ̀ muslim ẹ́ ọlọ́run kò bí dẹ̀dẹ̀ lé àwọn yahudi àtàwọn nasara ìtàkọ̀dù kòbúrò àǹbìyá ihe masajida àwọn sàárì àwọn ànẹ́bí ọlọ́run ọba wọn àwọn mú ní mọ́sálásí alébí ní mú kí ilẹ̀ yẹmọ́ ṣe bẹ́ẹ̀ ara rẹ̀ ربهم أعلم بهم الله سبحانه وتعالى لمن من فاوجو ẹwàrí kọ́lá lẹ́bí na gọ́làbù àdá àmúríhìn kọ́lá lẹ́bí na gọ́làbù àdá àmúríhìn lẹ́gbẹ̀ẹ́sẹ̀kùnrin àdáyìn mọ́sílá àwọn tí ọ̀rọ̀ wọn múlẹ̀ tí wọ́n jẹ́ aláṣẹ apàṣẹ wà nínú rẹ̀ àwọn ní mẹ́sàlásí láàpọ̀ síbẹ̀ àwọn tó yẹ kọ́lé sí ibi tí wọ́n wà ní ẹ̀ táwọn fi mọ̀ kébí táwọn àyíyí àwọn àṣọ́bù káàkiri àwọn ni àwọn tó ní mẹ́sàlásí ní ẹ̀kọ́ síbẹ̀ lábẹ́ ilé yìí láti máa pàkéèṣe wa kí òkú ẹ̀kọ́ mẹ́sàlásí síbi sàárè kọ́yà àmì àìkéṣẹ́ mẹ́sàláṣì àyíbí táwọn yóò ti lè mọ́ gbàdúgbà bí wọ́n bá débẹ̀ ní wọ́n yìí ṣe yẹ fún sàárè kò sí fún sàárè nínú Islam lábí òfin Ọlọ́run kò sí mbẹ̀ kódẹ̀ta níbi Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ṣà ní bó ṣe bọ́ sí inú mẹ́sàláṣì ní Medina torí kí ti táwọn àníbí Ọlọ́run bá bá kú sí wọ́n padà fẹ́ mọ́sálásí lọ bá sàrí ànẹ́bì ni tó wọ́n àti bẹ́ẹ̀ wọ́n ra gbàdí ni wọ́n kọ́ mọ́sálásí lè nínú ọ̀rẹ́ sàyẹ kẹsẹ́ àyíkí tó gbé sínú ìtó ti máa lọ bí ànẹ́bì fún ti eléyìí gbogbo sàárè pátá agbọ̀nàgbé kó lé ilé ìsẹ́bí tá a máa ń gbé sàárè sí àìdẹ́ẹ̀kọ́ sàárè àìdẹ́ẹ̀kọ́ lé lérí sàárè àìgbélé lọ bá sàárè àìgbé sàárè wà bá ilé sàárì ọwọ́ wà láyé ẹ̀ ilé ọwọ́ wà láyé ẹ̀ ìyẹn ni ó fi dá gbogbo apáta tàjẹ́ mùsùlùmí kájẹ́ lórí bí a ti ní mọ́síbárọ̀ mọ́síbárọ̀ kìdì islamiyya ibi tó jẹ́ mọ́síbárọ̀ ibi islam islam cemetery sájọ pé a lè máa lọ sìnkú síbẹ̀ kéjọ pé òkú òkú ilé ọgbẹ̀bọlé ó gbé lọ lé rẹ̀ ọkún gbé lọ bí ilẹ̀ ó gbé ẹ̀ ayé ilé ìfẹ́ mùsùlùmí ó yẹ káwà mùsùlùmí ó ní àìní bàbá náà burú ni kọ̀dá rárá bí títí ń léwò lè mọ̀ insha Allah ta'ala ibi báyìí náà ni a dò sí ní èní Allah subhanahu wa ta'ala tó jẹ́ kó yé wa nípa pé ká mú ibi sàárè ká sọ ká Islam alájà Islam alájà mùsùlùmí ọjà fáàní ọjọ́ mọ́kéwú ni ilé ìfẹ́ ni ẹgbẹ́ lọ ìtí àwọn mùsùlùmí àwọn mùsùlùmí náà kí ilé ìfẹ́ pọ̀ kápọ̀ lọ́wọ́ àwọn tí bá ń ṣe ilé ìfẹ́ àbí táwọn tí ń dáwó ẹ̀díkà ká pera wa kánù nǹkan ilé ibi tó jẹ́

ìmọ̀ ní dáwà aláìlẹ̀ ọkàdà máa ń sọ di òṣìṣàjẹ́ máa ń sin ni àwọn àníjọ́lọ́ tó ti síwájú ànílì ní wọ́n sí wọ́n èyí tí wọ́n sí ká nílò tó dé wọ́n sí wọ́n àwọn sọ̀háàbá wọ́n sì ní gẹ́gẹ́ bí èyí tí ìtẹ́gbé wípé ogunmọ̀dún ọ̀kọ̀ ni àmáhùn èèyàn rẹ̀ sí àgbàtí Umar Khattab tó gbọ́ pé wọ́n máa ń gbé jáde nínú ìlú rẹ̀ wọ́n máa wá fi wọ́ òjò Umar ní ẹ̀mọ́ tẹ́ ṣe ẹgbẹ́ sáré bí ìtọ́pọ̀ àwọn kan tó 60 àwọn kan ní pọ́sápọ̀ṣá wọ́n gbẹ́ jẹ́ gbẹ́ tó pọ̀ lójú mama wọ́n á lọ sùn oorú ni wọ́n lọ á sí sọ́kàn nínú gbogbo ẹ̀ wọ́n dà ọ̀nà orí ẹmọ́ lọ́wọ́ wọn mi tó jẹ́ nínú gbogbo ẹ̀ òkè ọwá bó lè ṣe máa láti lè avoid ní èyí ni a ń pè ní ṣẹ́dìdò dàríà láti lè avoid ṣírkù kí wọ́n mọ́ bá di pé nǹkan yóò gbé wọn lọ síbi ẹbọ ńláńlá ìyẹn ló fà á abẹ́nàbà lọ́sàn àtàlẹ̀ gbogbo àwọn èyí tó yọ kó ti gbé àwọn èèyàn débi ẹbọ láwùjọ tiwa náà kọlọ́bà kọjọ kó bá tún ṣe àwátàkù náà alékún àtúnṣe kọ́lọ̀wọ̀n bá kó mú bẹ́ ní kọ̀ọ̀kan wa ó jẹ́ kí islam yìí kó jẹ́ ká rí gbogbo àwọn kan tó ti bàjẹ́ ń bẹ̀ kó fi wá tún ṣe wọ́n bẹ̀rọ wa lọ́rọ̀ àti dúó lórí ìtí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí sallallahu wa sallam ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi